إلى الماضي ورحمة الله وبركاته أشهد أن الله عز وجل يتنرى يتنرى للتحج يتنرى تنجيلا وقانون يتنرى خمسة lọ́jọ́ àkọ́kọ́ nǹkan ẹ̀ tó wà nínú ìpalẹ̀mọ́ wa. wọn náà ní kí wọ́n gbìyànjú láti rí àwọn ti àtúnṣe láàrin àwọn àtàwọn ẹni táwọn jọ gbọ́ra àwọn ilé àwọn nípa jọ ní ìkànsínú síra wọn ìkànnì kọ̀ọ̀kan bẹ láàrin wọn nítorí dáméjì kọ ẹ pé ìrìn àjò ńlá ni ṣàtúnyẹ lọ sí ọ̀kan nínú tẹ́tẹ́ jẹ́ orígun ẹ̀sìn Iṣẹ́ yìí ewu wà nínú ìrìn àjò gbogbo. Táwọn ìbá lọ sí hajj lọ́dún kọ̀ọ̀kan, ẹ bá wò nígbà tí ìgbà hajj bá parí. Wọ́n mọ̀ kéde púpọ̀ àwọn ẹni tí wọ́n kú láti orílẹ̀-èdè kọ̀ọ̀kan. òǹkà wọn lọ báyìí ètò torí wọn lọ sí hajj náà ti kú ọ ọjọ́ kú kálukú ló pé ìrìn àjò ìwà fún mẹtíkà tó kù kúkú nílùú wọn ṣùgbọ́n ọlọ́run kátàrà pé mẹtíkà tàbí mẹdínà tàbí ọ̀kan nínú àwọn ìlúkẹ lọ ìrọ̀lẹ́ kù sí ìgbà ni fi fún wọn sí. انا لو تحج طبعا داري بوالي بل وعاد داري تجيك ما ولا تجيك جاك وكو قبضنا لكي دوحة من قطر أبي أقضنا لكي دبي في الإمارات العربية المتحدة وبعد الجوكي جي قلت وضع يومي airport yẹn ni wọ́n wà nílẹ̀ òkun tí wọ́n tán ti gbé wọn bí bàálù mi wọ́n ti wá dé Dubai yìí ilẹ̀ wa mọ́ wọ́n tò wọ́n lọ wọ bàálù mi tó mọ̀ bí ọkọ̀ wá tètè orí ìlànà lárakùnrin yẹn ṣubú lóko olùwà ti pàdára wípé ibi tó wọn kú nù olùwà ni wọn máa tẹ́tẹ̀rẹ́ náà sọ́nù máa bá tẹ́tẹ́ bọ́ ọ́dẹ́rẹ́. وما تدري نفس بأي أرض تموت ẹnìkan ọmọ tí mò ń lórí ìjọ lọ́la bẹ́ẹ̀ ni ẹnìkan ọmọ ilẹ̀ wo lòun kò sẹ́ni sọmọ torí ẹ̀ bẹ́ẹ̀ ti ń lọ àkọọ́lẹ̀ mi ti síwájú pé lílọ rẹ láàyè àní rábọ̀ rẹ mọ́ àwọn èèyàn tẹ̀síwájú wà sẹ́ńjọ́ ń jà tẹ̀gbẹ́ra ń lẹ́sẹ̀ tẹ̀gbẹ́ rí mi ara yín lásán tó sì jẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ sọ́kò gbogbo ń tẹ́tí síwájú yẹn ọgbọ́n náà láti ṣàtúnṣe òró lè jẹ́ pé tó bá lọ òní padà mọ́ tọba wa ti lọ́la tó lọ sí yáàmà sáìdì rẹ àti tọmọ ìyá rẹ yín yóò di kí wọ́n mú inú lábẹ́ nìkan pẹ́ nìkan láàrin ọ̀rẹ́ méjèèjì. Ìbẹ́ẹ̀ làwọn olùmọ̀ ń sọ pé ọ̀kan àkọ́kọ́ pàtàkì nínú tó yẹ kẹ́ni tí ń lọ sí hajj ó ṣe nípa lẹ̀ mọ́ ó la tún fi láàrin rẹ̀ àtàwọn ẹni tí wọ́n jọ gbọ́ra wọn yé wọ́n jọ ń jà. Torí ó lè lọ kọ́mọ̀dé máa. Wọ́n sọ pé wọ́n ti dúdú mọ́ pọ̀ nígbà tí èsì pé nígbà tí èsì pé ògbóró ògbóró ọwọ́ tẹ̀sí wóró lẹ́yìn tó bá lọ sí ọjọ́ bẹ́ẹ̀ ó padà mọ́ ó padà mọ́ ṣàtúnṣe látọ̀dá lè bára rà òkúta mọ́ta gbìyànjú láti jẹ́ ọjọ́ pé kọ̀kọ́ sọ́dọ̀ rẹ ọ̀dọ́ ẹlòmí lọ́pọ̀ òsì sọ́dọ̀ rẹ ọ̀dọ́ ẹlòmí lọ́pọ̀ kò lè bá àrọ́nà lọ́jọ́ tó lọ sí bákan náà tó ti ẹ̀sìn ìdíjọ́ gbẹ̀ngàn ìyáàmù ẹni tó lọ sí hajj ọmọ ìpè gbùngbùn ń pọ̀ láàrin àti àwọn ẹni tó wà nílé tó ń fi sílẹ̀ tó ń fi lọ gbogbo bó ti lè wù kó fẹ́ kọkàn pọ̀ tó lórí tẹ́tọ́ lọ sí ọkàn rẹ̀ ó tún máa yàgbára lọ báwọn ọ̀gá rẹ̀ yóò tún máa ronú wọn gbogbo gbà ẹ̀mí rẹ̀ kò ní papọ̀ lórí ẹ̀sìn tó lọ sí torí ẹ ṣàtúnṣe ẹgbàgbé ẹ ẹsán kóbó tó lè gba ọ̀jẹ́ pé láyé àtàkìyá ọ̀rọ̀ rẹ ẹja káyọ̀. wọn náà ti rí náà ti fẹ́ lọ sí hajj òjijì òjijì ní gbogbo ẹ̀ ń bá dé ọbẹ̀ nínú àwọn ọlọ́làjì fẹ́fẹ́ lọ tí wọ́n ti sọ fún wọn kọ́kànlá ni wọ́n gbéra àbọ̀là àná ni wọ́n ti gbéra wọ́n pè wọ́n ní pàjáwìrì ni pé kíákíákíá wọ́n máa bọ̀ wá sí pápákọ̀ òfurufú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ní kúta ẹ̀rí yẹn òjijì ló náà máa mú yàn lọ. torí ẹ̀ ṣàtúnṣe lónìí tó tó dọ̀la ọ̀la lè fẹ́. olúwa yóò dára là ń bẹ̀ àwọn oníṣẹ́ ńlá náà kó olúwa kó sọ wọn lọ olúwa kó wọn níṣẹ́ náà ó sì ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت kuru Thank you.